Matthew orí kejì. nígbà tí a sì bí Jésù ní Bethlehem ti Judea nígbà ayé Héródù ọba kíyèsí àwọn amòye kan ti ìhà ìlà oòrùn wá sí Jerúsálẹ́mù wọ́n ń béèrè wípé. níbo ni ẹni tí a bí tí í ṣe ọba àwọn Júù wà nítorí àwa ti rí ìràwọ̀ rẹ̀ ní ìlà oòrùn àwa sì wá láti forí balẹ̀ fún un nígbà tí Héródù ọba sì gbọ́ ara rẹ̀ kò lélẹ̀ àti gbogbo àwọn ará Jerúsálẹ́mù pẹ̀lú rẹ̀ nígbà tí ó sì pe gbogbo àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé àwọn ènìyàn jọ ó bi wọ́n léèrè ibi tí a ó gbé bí Kristi wọ́n sì wí fún un pé. ní Bethlehem ti Judea ni nítorí bẹ́ẹ̀ ni akọ̀wé ẹ̀ láti ọwọ́ wòlíì ni wá ìwọ Bethlehem ní ilẹ̀ Judea ìwọ kò kéré jùlọ nínú àwọn ọmọ aládé Júdà nítorí láti inú rẹ ni baálẹ̀ kan yóò ti jáde tí yóò ṣe ìtọ́jú Ísírẹ́lì àwọn ènìyàn mi. nígbà náà ni Héródù pe àwọn amòye náà sí ìkọ̀kọ̀ ó sì bi wọ́n lẹ́sọ̀lẹ́sọ̀ àkókò tí ìràwọ̀ náà hàn ó sì rán wọn lọ sí Bẹ́tílíhẹ́mù ó wí pé. ẹ lọ ìwádìí ti ọmọ ọwọ́ náà lẹ́sọ̀lẹ́sọ̀ nígbà tí ẹ̀yin bá sì rí i ẹ padà wá sọ fún mi kí èmi kí ó lè wá ìforíbalẹ̀ fún un pẹ̀lú. nígbà tí wọ́n sì gbọ́ ọ̀rọ̀ ọba wọ́n lọ sì wò ó ìràwọ̀ tí wọ́n ti rí láti ìhà ìlà oòrùn wá ó ṣáájú wọn títí ó fi wáyé dúró lókè ibi tí ọmọ ọwọ́ náà gbé wà nígbà tí wọ́n sì rí ìràwọ̀ náà wọ́n yọ ayọ̀ ńláńlá nígbà tí wọ́n sì wọ ilé wọ́n rí ọmọ ọwọ́ náà pẹ̀lú Màríà ìyá rẹ̀ wọ́n wólẹ̀ wọ́n sì foríbalẹ̀ fún un nígbà tí wọ́n sì tú ìṣúra wọn wọ́n ta á lọ́rẹ wúrà àti tùràrí àti òjìá bí ọlọ́run ti kìlọ̀ fún wọn ní ojú àlá pé kí wọn kí ó má ṣe padà tọ Héródù lọ mọ́ wọ́n gba ọ̀nà mìíràn lọ sí ìlú wọn nígbà tí wọ́n sì ti lọ kíyèsí áńgẹ́lì Olúwa yọ sí Jósẹ́fù ní ojú àlá ó wí pé. dìde gbé ọmọ náà pẹ̀lú ìyá rẹ̀ kí o sì sá lọ sí Jíptì kí ìwọ kí o sì gbé ibẹ̀ títí èmi ó fi sọ fún ọ. nítorí Hẹ́rọ́dì yóò wá ọmọ náà láti pa á. nígbà tí ó sì dìde ó mú ọmọ náà àti ìyá rẹ̀ ní òru ó sì lọ sí Íjíbítì ó sì wà níbẹ̀ títí ó fi di ìgbà ikú Héródù kí èyí tí Olúwa wí láti ẹnu wòlíì ní kí ó lè ṣẹ pé. ní Íjíbítì ni mo ti pe ọmọ mi jáde wá. nígbà tí Héródù rí i pé ó ń di ẹni ìtànjẹ lọ́dọ̀ àwọn amòye ó bínú gidigidi. Gidi ó sì ránṣẹ́ ó sì pa gbogbo àwọn ọmọ tí ó wà ní bethlehemu àti ní ẹkùn rẹ̀ láti àwọn ọmọ ọdún méjì jálẹ̀ gẹ́gẹ́ bí àkókò tí ó ti béèrè lẹ́sọ̀lẹ́sọ̀ lọ́wọ́ àwọn amòye náà nígbà náà ni èyí tí a ti sọ láti ẹnu wòlíì jeremáyà wá ṣẹ pé. ní rámà ni a gbọ́ ohùn ohùn réré àti ẹkún àti ọ̀fọ̀ ńlá rákélì ń sọkún àwọn ọmọ rẹ̀ kó gbé pẹ̀ nítorí tí wọn kò sí. nígbà tí Hẹ́rọ́dù sì kú kíyèsí áńgẹ́lì olúwa kan yọ sí Jósẹ́fù ní ojú àlá ní Íjíbítì wípé. dìde mú ọmọ náà àti ìyá rẹ̀ kí o sì lọ sílẹ̀ Ísírẹ́lì nítorí àwọn tí ń wá ẹ̀mí ọmọ náà láti pa ti kú. ó sì dìde ó mú ọmọ ọwọ́ náà àti ìyá rẹ̀ ó sì wá sí ilẹ̀ Ísírẹ́lì ṣùgbọ́n nígbà tí ó gbọ́ pé akéláwù jọba ní Jùdíà ní ipò Héródù bàbá rẹ̀ ó bẹ̀rù láti lọ síbẹ̀ bí Ọlọ́run sì ti kìlọ̀ fún un ní ojú àlá ó yí padà sí apá Gálílì nígbà tí ó sì wá ó jókòó ní ìlú kan tí à ń pè ní Násárẹ́tì kí èyí tí a ti sọ ní ẹnu wòlíì kí ó lè ṣẹ pé. a ó pè é ní ará Násárẹ́tì